إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إن من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم لينا أما تسوى لري دلك وعلته سنن أبي داود أول كتاب السنة باب الله عن اتباع المتشابه من القرآن ترى السنة tó ń bẹ nínú sọ́nà tàbí dàwó èyí tí al-imam Abu Dawud islam rahimahullahu ta'ala tàṣù sọ̀rọ̀ nípa àwọn kẹtù ní ṣe pẹ̀lú àbíọ́kàn kíra wọn tí a mọ̀ sí sunan Abi Dawud ó ní àwọn kẹtù ní ṣe pẹ̀lú òfin ó ní ìlú òun dẹ̀ ní tó pọ̀ jù then ó ní tó ní ṣe pẹ̀lú tó ní ṣe pẹ̀lú àbíọ́kàn eléyìí ni àyàn kà níbẹ̀. àwọn ní tọ́pìkì tí a máa gbé yẹ̀wò ọ̀nà ẹni tọ́pìkì kíkọ̀ sí anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó kọ̀ fún wa àti ìbá ìgbó tẹ̀sán àbí ìgbó mẹ́kọ̀ọ́ àmì ká máa tẹ̀lé àwọn nǹkan tó ṣe wípé kò kílẹ̀ dáadáa nínú alukur'an ká máa tẹ̀lé àwọn nǹkan tí ó kílẹ̀ dáadáa nínú alukur'an alukur'an kíra ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kíra tó pàfẹ́tì yìí gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó sọ. إيه كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير kíra tó ṣe wípé àwọn àyà rẹ̀ àwọn àyà rẹ̀ ní ọlọ́run ọba ó pàfẹ́kì ẹ̀ ọlọ́run wá ṣe é ní àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ọlọ́run ọba wo ọba tó ṣe tó jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n ọba tó ṣe pé ó nímọ̀ nípa gbogbo nǹkan ó pàfẹ́kì àwọn ayá Quran ó wá sí ní ìfọ̀síwẹ́wẹ́ fún wa sọ Quran síra tó pàfẹ́kì tó wá máa pè ní kí ni alkitabu muhkam síra tí ó pàfẹ́kì ṣùgbọ́n kò ní àtúntò máa ta Quran nígbà míì táàrìkì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní nǹkan tó ní tàṣáhùn kí ni túmọ̀ tàṣáàbù yìí kí ni túmọ̀ rẹ̀ eléyìí ni tí a yanjú متشابها مفاتيح تقشعر من جلود الذين أبشروا ربهم ọlọ́run ní tíra tó ṣe pé màsáníà ni àwọn òfin rẹ̀ bákan àwọn ìtàn tó sọ nínú ẹ̀ ọlọ́run ọba ń rìn kí ṣe wọn pàtàkì lọ àwọn ìtàn yẹn yóò sọ ìtàn kan nínú súrátù Maryam lápẹjú ó tún lè sọ nínú súrátù Qasas ó tún lè sọ nínú súrátù Hud masáàlìyà tó ṣe pé yóò máa rí bí ti àwọn nǹkan rẹ̀ tẹ̀síṣàìrù ní òṣèlú ìdílẹ̀rí ẹ̀yà ṣẹ́wọ̀n ara bọ́ọ̀dù àwọn tó ṣe pé wọ́n ń páyà ọlọ́wọ́ bá wọ́n ń páyà ọba tó dá wọn tó ṣe jẹ ẹnu fún wọn tó lẹ̀mí wọn lọ́wọ́ ọba tó gbẹ̀mí wọn nígbà tí ó bá ń bẹ ní ìrúgbà rẹ̀ láti gbà á tí wọ́n bá gbọ́ tó ń sa alukur'ani yẹ̀pṣọ̀ ẹ̀rù níhu ìlú ìdùnnẹ̀lì náà yẹ̀pṣọ̀ ìnà rẹ̀ bọ́mù ara wọn agbọ̀n ara wọn agbọ̀n nígbà tó bá ń gbọ́ sọ pé ó bá ń gbọ́ tí wọ́n ń ka òfin alukur'an kẹrí tó ṣe pé ìbẹ̀rù amú nígbà tó bá gbọ́ ìtumọ̀ rẹ̀ àmì ìmánì lélẹ̀ yìí àmì ìmánì òun lélẹ̀ yìí ó ṣe ni tó ṣe pé nígbà tó kò ní túmọ̀ irú èèyàn bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ti le kókó bí òkúta ọkàn mi ilẹ̀ ẹgbẹ́ tó ṣe pé bí òkúta ni ọkàn mi ìgbẹ́ lé bí òkúta lọ kò sí tí ẹ lè fi sọ́ọ̀kù rẹ̀ ní gbogbo alukọ̀ránì gbogbo túmọ̀ rẹ̀ lágbọ́ tó gbọ́ náà kò ṣe kí ni kò lè kún ní nǹkan kan ṣùgbọ́n wọn tó ṣe wí pé wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tọ́ba ka alukọ̀ránì fún wọn ọkàn wọn agbọ̀nrin rèé bákan náà ọkàn wọn jẹ́ nǹkan tí ó rọ̀ wá torí pé alukùránì yóò ní lápá lára wọn wọ́n dẹ̀ sọlá pàǹtẹ̀tẹ̀ láti mú un tó ń bẹ nínú rẹ̀ ṣẹ́ láti jìnà sí àwọn nǹkan tó ní kẹ́ jìnà sí àmì dáadáa lélẹ́yìn àmì ìmánì lélẹ́yìn àmì ìrìn lélẹ́yìn. so Allahu nazzala ahsana alhadisi kitaban mutashabiha. الله نزل أحسن الحديث كتابا متشابها تكشعر مفاني التكشعر منه جلود الذين أكشعر ربهم اللهم وبعد نسوك على أحسن الحديث أولاني رسول كتاب كتابا متشابها مفاني تكشعر منه جلود الذين أكشعر ربهم اللهم وبعد نسوك على أحسن الحديث ọ̀rọ̀ tó fi dá ìlọ ní kìtà àbájú mùtàṣàbíhà kíra tó ṣe wípé mùtàṣàbíhù kí ni ìtumọ̀ mùtàṣàbíhù ní ibi ìbàyí òun náà ni ìtẹ́ tó ṣe wípé ó jọra wọn ó jọra wọn ìtumọ̀ mùtàṣàbíhù rẹ̀ ní àyè nínú àyè tí ọlọ́run ọba ti lu gbólóhùn àwọn àyà rẹ̀ yóò máa jọra wọn tó ṣe pé tá a bá wù ú àlùbá nínú súra ìkàtúbá di same aya kàtúbá nínú súra yìí náà ìyẹn lè sọ pé aya yìí bẹ nínú súra yìí tún bẹ nínú súra yìí àti kó ṣe wípé àwọn wọ́dí tí ó máa fi yàtọ̀ díẹ̀díẹ̀ ni wọ́dí tí ó fi yàtọ̀ díẹ̀díẹ̀ ni pẹ̀túwọ̀ mùtàṣáábí nílé òun náà ní nǹkan tó ṣe wípé ó sún mọ́ra wọn kìtàbà mùtàṣáábí là màfáàní nínú ìlú ìlẹ̀rí àṣọ́nà ọ̀pọ̀lọpọ̀. náà nígbà tí al-Imam Abu Dawud tí wọ́n ní báàbù náà àlìsíbáì àlùmọ́sàṣà bíbí nílẹ̀ kópa ọ̀rọ̀ nípa ìkọ̀ fún wa ìmọ̀ tẹ̀lé àlùmọ́sàṣà bíbí nílẹ̀ tí àlùmọ́sàṣà bíbí ta kàyí òun ni wọ́n mú yẹn sọ ẹ́ẹ́ òun kọ́ ni tí wọ́n sọ àlùmọ́sàṣà bíbí sọ òun ni tó ń bẹ nínú سورة آل عمران هنا نسي الله سبحانه وتعالى في قصة هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون أما النبي كل من عند ربنا وما يذكر إلا أولي الألباب متشابه أولي والصفوة سلوكة الإمام أبو داود هون حدثنا القعنبي قال حدثنا يزيد بن إبراهيم السكري عن عبد الله بن أبي مليكة عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت wọ́n ní ìyàwó Aisha kọ́lọ̀rọ̀ bá kọ́bọ́ ayọ́ ló sì kọ́lá ó sọ báyìí pé kọ́rọ̀ àrùsùlù lọ́hìn sallallahu alayhi wa sallam ábìlì áyà òjíṣẹ́ ọlọ́wọ́ bá ka áyà sí mo kà yìí áyà محكمات إلى أولي الألباب الذي كايا dé ibi tí ó parí sí tí a mọ̀ قالت قلبت يا نبي وكا فقال رسول الله صلى الله عليه وسلم وديش الله رواه الصحيحي فإذا رأيتم الذين يتبعون ما تشابه منه tẹ́bá ti ráwọn tó ṣe wípé wọ́n ń tẹ̀lé tí ó tàṣà bá a nínú nínú alukur'ani fàwùlá ìtẹ̀lẹ̀rí náà bàmà lọ́ àwọn tọ́lọ̀ wọn bá ń sọ̀rọ̀ wọn fún yìí nìyẹn o fàdàrú òru ẹ̀ ṣọ́ra fún wọn. a rí pé gbólóhùn mùtàṣáàbí ó ti di méjì báyìí ọlọ́run ọba ló sọ ọ̀rọ̀ tó fi ń dáa jù lọ òun ló sọ kalẹ̀ ní kìtàbá ní kíra mùtàṣábìhà ní kíra tó jẹ́ kí ní mùtàṣábìhà a ní mùtàṣábìhà níbẹ̀ yẹn òun ni tó jọra wọn tó jọra wọn ní kíma mùtàṣábì bẹ̀rẹ̀ gbogbo alukur'an mùtàṣábì àwọn ìkẹjọ kan àwọn ìkẹjọra wọn. bẹ́ẹ̀ alukur'an yẹn tó sọ́nà méjì ó pín sí mọ́kámù àti mùtàṣábì mọ́kámù òun ni nǹkan tó ṣe wípé ó kílẹ̀ ó kílẹ̀ ìtumọ̀ rẹ̀ kílẹ̀ dáadáa ìkéde ní mùtàṣáàbù èyí sì túmọ̀ rẹ̀ ó kílẹ̀ dáadáa gbogbo alukur'ani mùtàmù nìkú tó wà pàfẹ́tì eléyìí wọ́n ń pè ní alìsíkàmù làámù àti perfection tó jẹ́ general perfection gbogbo kur'ani mùtàmù nìkú then gbogbo Qur'an náà ni mutashabi ni ó jọra wọn eléyìí atashabu al'am ìjọra wọn tó jẹ́ general then al-ihkam al-khas ń bẹ òun náà ni ìtumọ̀ rẹ̀ tí wọ́n pè ní al-ihkam òun ni àwọn àyà márùn-ún òfin tó ṣe wípé tẹ́ bákàwọn àyà yìí ni ìtumọ̀ rẹ̀ clear dáadáa ìtumọ̀ rẹ̀ kílẹ̀ dáadáa. then a ní àtàṣàbù ìkọ̀ òun ni tó ṣe wípé ìtumọ̀ rẹ̀ ò kílẹ̀ dáadáa ìtumọ̀ rẹ̀ ò kílẹ̀ dáadáa ìkan ìtumọ̀ rẹ̀ kílẹ̀ dáadáa ìkan ìtumọ̀ rẹ̀ kílẹ̀ dáadáa àwọn ìtumọ̀ rẹ̀ kílẹ̀ dáadáa yẹn àwọn náà pọ̀ jù àwọn ìtumọ̀ rẹ̀ kílẹ̀ dáadáa yẹn wọ́n bẹ ní Al-Qur'an so topic tí al-imam Abu Dawud Sijistani rahimahullahu ta'ala tí wọ́n wá mú wáyé òun ni tí ọlọ́wọ́ bá fi kọ̀ fún wa ọlọ́wọ́ bá ní wà lẹ́bí anzala alayka al-kitaba òun lòun sọ tíra kalẹ̀ fún ẹ̀yìn al-Qur'an minhu ó mẹ́nu tíra tó ń sọ kalẹ̀ fún ẹ̀yìn àyà tó ń sọ kanáà àwọn àyà tó ṣe pé ìtumọ̀ rẹ̀ kílẹ̀ dáadáa ìtumọ̀ ẹ̀kílẹ̀ dáadáa wà ó kàrù wọ́n tẹ̀ ṣàbí ha àwọn àyàkẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ lẹ̀ tó ṣe pé mùtà ṣàbí ha ti ní wọ́n ìtumọ̀ ń wò kílẹ̀ dáadáa ìtumọ̀ mùtà ṣàbí ha ti ṣe nìyẹn ìtumọ̀ ń wò kílẹ̀ dáadáa fàámà tẹ̀lé náà fi kùnú bí ìlúfẹ́yìnwó ọlọ́run ní àwọn tó ṣe wípé ìyẹ̀ kúrò níbi òdodo bẹ́ẹ̀ ọkàn wọn ń fa ìtàn ọkàn wọn ń fa àárẹ̀ ọkàn wo gbádùn fayattab'una ma tashabaha minhu àwọn nǹkan títúmọ̀ rẹ̀ kílẹ̀ dáadáa yẹn tó ṣe rí pé ó lè ní ìtumọ̀ tó pọ̀ wọ́n lè tu síbí wọ́n lè tu síbí fayattab'una ma tashabaha minhu yíwù ni wọ́n máa tẹ̀lé wọ́n máa tẹ̀lé nǹkan tó ṣe pé ìtumọ̀ rẹ̀ ó pọ̀ wọ́n lè tu síbí wọ́n lè tu síbí yíwù ni wọ́n máa tẹ̀lé wọ́n al-Qur'an fa'amma alladhina fi qulubihim zaghun فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة ولا نترك ما تكافي كنا ليه ما تكافي هو من كفي إيكي وتوسما وسما يروى في شريك ابتغاء الفتنة ترك ما تكافي كنا ليه وابتغاء تأويله torí pé wọ́n fẹ́ tí wo ní tútú tí ó bá pẹ̀lú wọn anu ń bẹnu ọkàn wọn ìyẹ kúrò lójú ọ̀nà ń bẹnu ọkàn wọn fàyẹ́tẹ́bí ọ̀nà máa taṣà àbá àmínú ìtìrá alifitna wọ́n fẹ́ dá fìtínà ẹ̀lẹ̀ wọ́n tìrá táwọn ní wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ tu ní kí tí ó bá ìtẹ̀lú wọn. wọ́n máa yà àlámù táwí ìlàwù ìlàlọ́ ìtumọ̀ rẹ̀ tàbí ibi tó jẹ́ àtibọ̀tán rẹ̀ ọlọ́wọ́n ọba nìkan ló mọ̀ wọ́n máa yà àlámù táwí ìlàwù ìlàlọ́ والراسخون في العلم يقولون أما النبي ọlọ́run ní àwọn tẹ́rì ilẹ̀ ẹ̀dí aka nínú mọ̀ ìtàwọn ọmọ sọ ní pé àgbàgbọ́ kúlù mi ń yọ̀rọ̀ sí náà èyí tó clear dáadáa yìí àti èyí tí ó clear dáadáa yìí ọ̀dọ̀ ọlọ́run bá wa olùgbé ẹni wa wà máa yẹ tẹ̀síkẹ́rù ìlà òwúlì àgbà èèyàn kan ò ní rántí àfi àwọn tẹ́sí wípé wọ́n bá jí onílà káyìí so ló jẹ́ pé ta bá rí àwọn àyà ẹni tó ṣe pé àyà yẹn ní wọ́n lè tù báyìí wọ́n lè tù báyìí ṣùgbọ́n àwọn àyà kan tó specifically mention àwọn nǹkan èyí tó specifically mention àwọn nǹkan wọ̀nyẹn là á tẹ̀lé a nílọ sásábẹ àwọn èyí tó ṣe pé a fẹ́ máa yí láti lè fi support nǹkan àdó lé lórí lápèjúwe nísìnyí ẹni tó ṣe pé ó ń táṣọ sílẹ̀ tó lóun ṣe wàzífà a ní ẹ̀rí ń bẹ̀ ẹ̀rí ń bẹ̀ tọ́bátìkì ni ẹ̀rí rẹ̀ ó lè ní wọ́dùkùrúlá bíkran kẹfìrà ẹ̀nà tí ọlọ́mọba ní ìrántí tó pọ̀ ẹ̀nà tí ọlọ́mọba ní ìrántí tó pọ̀ ó ti mẹ́rin wá nìyẹn ẹ̀rí pé kí ni kí àwọn ọmọ àtàṣọlẹ̀ ẹ̀rí kí àwọn ọjọ́mọ ṣe àdárùpọ̀ sani tó múrù ẹ̀rí báyìí wá àwọn nǹkan tó ṣe tó jẹ́ àlàyé àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam lórí bó la ṣe ń ṣe rántí tó takoró àwọn nǹkan báyìí yóò gbèjù sẹ́gbẹ́ ẹgbẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam iṣẹ́ sí rẹ̀ pẹ̀láwọn sàhábà lórí bá a ṣe ń ṣe àzíkiri yóò fi yẹn lẹ kò ní tẹ̀lé rẹ̀ èyí tó ń gbélé ẹ̀rọ fún rẹ̀ yẹn ni wà ní ẹ̀rí òun lélẹ̀ yìí tó ló jẹ́ pé àwọn kan máa ó kọ́mọ́n láàrin àwọn oníṣúfí ó kọ́mọ́n láàrin àwọn oníbíbíà lórí ìrànlá tó ṣe pé ní tó kílẹ̀ ní àlùkùránì wọn fi lẹ̀ nǹkan tó ṣe pé clear ni wọ́n so mọ́ láti fi justify èyí tó jẹ́ àmì wọn sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala olóhùn ló ń ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ láti lè wa wò ní a tẹ̀lé clear ni àbí clear nítorí pé a fẹ́ justify àwọn àgbélẹ̀rọ tá àgbélẹ̀rọ àwọn ta àdáalẹ̀ lára ọ̀nà tí ọlọ́wọ́ bá fi máa ń dá àwọn ẹ̀dá rẹ̀ wò nìyẹn nǹkan tó clear ó bẹ́ńlẹ̀ ó kò ní mẹ́nu bà yẹn ní tí ó clear yóò wá mọ́ so yóò mọ́ so mọ́ yẹn sọlọ́wọ́ subhanahu wa ta'ala ní kòlẹ̀ tí ń tẹ́kù ń ṣe ti pé kìdá àgbẹ̀sìn ọ̀gá ń wá fìdí náà ọ̀kìdá àtàwírí wọ́n fẹ́ tu ní tuntun tí ó bá pẹ̀lú wọn ṣùgbọ́n náà ọba ló máa ti bọ̀ tán nǹkan yẹn so ní tí ẹ ká padà sí òun àwọn nǹkan tó clear nínú alukur'an àwọn nǹkan tí ó clear nínú alukur'an òun ni ó yẹ kí a padà sí so ẹlòmíín ní sọ ike lápèjúwe àwọn tó ṣe ike wọ́n jẹ́ ní bá ètè tán bá kú nù wọ́n sí ìkú so wọ́n sì ń bẹ torí náà àwọn lè máa képe wọn bí ìgbà tó ṣe wípé àwọn ń tọrọ nǹkan lọ́wọ́ ẹni tó ń bẹ láyé tó ṣe wípé ìyẹn lọ bá yẹn kan lápòjú wípé pé ṣé òun lágbájá ẹ̀jẹ̀ ṣe báyìí fún mi ẹ̀bùn mi ní nǹkan báyìí eléyìí ìpìlẹ̀ ní kíkó sí nǹkan tó burú ń bẹ ìpè yẹn sọ̀rọ̀ nǹkan lọ́wọ́ èèyàn tó ń bẹ láyé ṣùgbọ́n ṣàyẹ̀dọ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹni tó ń bẹ nínú sàárè lápèjúwe ọmọ tó lọ sọ́rọ̀ bàbá rẹ̀ tó ń bẹ́nu sàárè ìṣe bàbá mi ẹ mi o ẹ fún mi ní nǹkan báyìí bàbá ò ní kápá àti ṣe yẹn náà ṣùgbọ́n tó wá bẹ́ẹ̀ bá yín ájú ní yóò wá ní ẹ̀yìn lẹ́rù pé wọ́n ti kú wọn àti ìkú ẹni ọlọ́run ni wọ́n tí wọ́n ṣe ń bẹ láyé wọ́n ṣe ń bẹ láyé so nìkan ni wọ́n ń bá ẹ̀kan ájú ìjọ kan oni ọlọ́wọ́ bá ní wàlá tàbánà lẹ́dínà kutilu fi sabilillahi àmúwátán bal ahya'un inda rabbihim ó ní àwọn tó ṣe wípé wọ́n pa sí ojú ogun wọ́n ń jà sójú ogun wọ́n jà sójú ọ̀nà ọlọ́wọ́ bá wá wọ́n pa wọn sójú ogun ọlọ́ni ni òkú so ìkánú àwọn oníṣúfí wọ́n ń bá ọmọ kékeré kan ohun ágbùkù ẹ̀ ẹ̀yí láwọn ni ọlọ́wọ́n bá ètè sábà tí wọ́n ti kú tòtòrí náà tó yẹ ká mọ sọ̀rọ̀ nǹkan lọ́wọ́ wọn ni kí ló náà bal àhíyáwó ìpè àwọn tí pa sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ní àti ìsàwọn ẹni ọlọ́run ẹ òpé òkú ni wọ́n alàyè ni wọ́n ọmọ yẹn wá ní ẹ̀ka àyà yẹn délẹ̀ nítorí parí àyà yẹn ni pé ni yóò zakúùn tí ọlọ́run ọba ń ṣàríbìtì fún wọn ṣùgbọ́n lẹ́yìn ká lẹ́yìn ṣe ń ṣe òun ni pé yẹrùzókó àwọn náà ń ṣàríbìtì fún yín àti ẹ̀lọ́ ń bá wọn pé kí wọ́n ṣe nǹkan báyìí fún ìtàn ṣe nǹkan báyìí fún tí ẹ bá ọlọ́wọ́ kẹ́ ẹ bèèrè lọ́wọ́ ọlọ́wọ́ ọba kẹ́ ẹ képe ọlọ́wọ́ ọba pé kó ṣe fún yín ẹ̀ náà ń képe àwọn òkúta ń bẹnu sàárè ààyà tó fẹ́lò gẹ́gẹ́ bí ẹ̀rí yorùbákúnà lọ́lọ́wọ́n bá sọ tí pọ́lọ́wọ́n bá ń ṣe ìjẹ́ ẹ̀mí fún wọn àwọn tó pa sójú ọ̀nà ọlọ́wọ́n bá kò sọ pé yẹ́bùkù kúnà wọ́n ń ṣe ìjẹ́ ẹ̀mí wọ́n ń ṣàríṣì sí fún àwọn tó ń bẹ láyé àfọ́ àbá dákẹ́ kò bá rí kẹ̀kẹ́ sọ mọ́ bẹ́ẹ̀ lẹ́ni tó challenge ẹ̀ yìí àmì lé pọ́sì mi kò ń ṣàpá àpẹlọ títí ṣùgbọ́n ààyà yẹn nìyí ó mọ̀ ọ́ torí pé ọmọ alárúbáwá ni òun náà ti ká díẹ̀díẹ̀ ní alukur'ani tó ń pàtí àfọ́ àmì ìyẹn ṣẹ̀rí fún òun dápọ̀ àpàdà fẹ́ parí àyà yẹn so àwọn oníbíbí àwọn onífẹ́ ní wọ́n máa lọ síbi àwọn mùtàṣáàbì àwọn nǹkan tó ṣe pé ìtumọ̀ rẹ̀ ò kílẹ̀ dáadáa láti lè fi ṣe ẹ̀rí fún nǹkan tí wọ́n bá ń sọ àbí nǹkan tán bá ń ṣe bẹ́ẹ̀ ni ó mẹ́nu alukur'ani ohun tí ó ṣàlàyé yékéyéké nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn. so ìgbà tí anábìwá muhammad sallallahu alaihi wa sallam wa káyà ìgbérẹ́bí ìyàwó aisha ti sọ. Tọ́lá náà ṣe ìṣèlú fáwọn. اتفا إذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله tẹ́bá ti ráwọn tó ṣe pé àwọn nǹkan tí kò clear dáadáa ní àkùránì làwọn jòkó tí àwọn tọ́lọ́ wọn bá sọ fún yín nìyẹn pàdánù òhù ẹ àbẹ̀yàgò fún wọn ẹ ṣọ́ra fún wọn. sọlọ́ jẹ́ pé Umar radiyallahu anhu gẹ́gẹ́ bí alimami dárí lè ṣùgbọ́n wa ó ń sọ fún àwọn ọmọ tí ó ń jọ kan ní àwọn sàábà táwọn míì ni wípé ìnàkàwò màlúù àwọn èèyàn kan yuakilunakum aw yujabilunakum bishuhati alquran àwọn nǹkan tí ó clear dáadáa ní alquran wọ́n mọ̀ mú wá láti lè fi ṣẹ̀rí fún yín onífọkùnrúkùn sunan ẹ̀yẹn fi àlàyé ànábì muhammad sallallahu alaihi wasallam ẹ̀kì dìfíìtì wọn ó mọ̀ sí àwọn nǹkan tí kò kéré ẹ̀ dáadáa nínú ayé alukur'an òun ó máa fi bá yín jiyàn fọkùnrúhó ní sunan ẹ̀yìn ẹ̀kì sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam kẹ́ ẹ̀kì dìfíìtì wọn sọlọ́jà tó bí kur'an ṣe wáyé ó láwọn nǹkan mi ti kílẹ̀ lẹ́yìn tó ṣe pé àlàyé àlẹ́gbẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam òun ni ó ṣàlàyé rẹ̀ òun ni ó clarify rẹ̀ fún wa lọ́lọ́wọ́ bá ti sọ pé wà ń zá náà ilé kan díkù ọlọ́ni àdíkù àkùránì àfọ́kalẹ̀ pẹ̀lú ìtùbá yìí nà lè náà kó lè máa ṣe àlàyé fún àwọn èèyàn náà nù sílẹ̀ ilé yìí ìtọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wọn wọ̀lẹ̀ aláwọ̀ yẹn fẹ́ kẹrù bákan náà nítorí pé wọ́n lè bá máa ronú nípa rẹ̀ yìí so àwọn onífẹ́ inú àwọn oníbíbíà aládàádálẹ̀ inú ẹ̀sìn wọ́n wá látara ìmọ̀ mùsùlùmí Qur'an àwọn nǹkan tí ó clear níbi al-Qur'an níbi ìmọ̀ tìmú ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọnù ìmọ̀ jìnnà pẹ̀lú gbogbo àwọn nǹkan báyìí ẹlòmí lè jiyàn látàárọ̀ dalẹ́ tí ó máa jiyàn pẹ̀lú àwọn nǹkan tí ó kílẹ̀ ní alukur'an àwọn nǹkan tó yàrá ti ló lé yóò rẹ̀ fi àwọn nǹkan tó kílẹ̀ kalẹ̀ yóò fi àwọn nǹkan tí ó kílẹ̀ kalẹ̀ tó ìṣe sí àwọn onífẹ̀ẹ́ ní òun ni irú tó ló jẹ́ pé èyí tí ó jọ̀ràn yàn fún àwa òun ni ká dì mú àwọn nǹkan tó kílẹ̀ ní alukur'an ìyẹn ni ká dì mú àwọn kan tí ó kílẹ̀ ní alukur'an káwọ káwọ àwọn òkú dé àwọn ah, àgbọ̀yé òtúmọ̀ sí pé gbogbo èèyàn gbọ́yé ó kádà padà sí kéde ibi yìí tó kílẹ̀ kádà padà sí Muhammad sallallahu alayhi wa sallam tó yà wá Aisha radiyallahu anha onídìí ànábì sọ fáwọn ènìyàn torí ẹ̀ ló jẹ́ pé àwọn ẹni ìṣíwájú rẹ̀ wọn a máa lè máwọn alátàdálẹ̀ kò ṣe gbogbo ní pọ́n ètì pàṣánátì wọn kọ́ kò ṣe kétorí pé wọ́n ètì sẹ́ńtìsì wọn ṣùgbọ́n torí àti protect ẹ̀sìn àwọn nǹkan tó gbáàlẹ̀ yẹn ní tẹ́ bá dákẹ́ lórí àwọn èèyàn ó bá wọn ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn táwọn èèyàn bá wọn ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn ní ẹ̀sìn ó dàrú bẹ́ẹ̀ ni ẹ̀sìn ọlọ́run ọba ọyọ̀ kan ṣoṣo ni ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀kẹ́ ṣoṣo ni a gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ wa anna hadha sirati mustaqima fattabi'uhu wa la tattabi'u subul فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sọ fún wọn pé kí ni ọ̀nà ní yìí mustaqima nǹkan tí ó dúró déédéé ni àtẹ́lẹ́ òògùn ẹ tẹ̀lé bó ṣe dúró déédéé yẹn ni wọ̀nà tó tẹ́lẹ̀ òṣogbo ẹ má tẹ̀lé ìlànà oríṣiríṣi táwọn èèyàn ń gbé kalẹ̀ àtàfàrà kọbí fún ẹsẹ̀bí ní yóò wá borí kúrò níbi ọ̀nà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dáálé kó wọ́n sọ ọkùnrin ọlọ́wọ́ bá ní tó fi ṣe wá sí fún ilé lẹ́yìn ètò fi sọ àsọ́ọ́lẹ̀ fún òun lè lẹ́yìn eléyìí ọ̀hún náà ni pé ìsìláàmù dàrú àwọn ẹ̀nà fẹ́ dàrú wọ́n àdẹ lérí dàrú torí báwọn kò ní jẹ́ kán rí dàrú nìyí báwọn ṣe ń dàrú làwọn yóò máa ṣàlàyé pé ń kù kò rí bẹ́ẹ̀ ń kù kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn bá dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ eléyìí yóò máa jẹ́ kí àwọn èèyàn tí wọ́n ṣìnà tí wọ́n máa ṣe tí ó kì í ṣe ẹ̀sìn tí wọ́n máa ṣe lẹ́sìn pẹ̀lú jẹ́pẹ́ anábùwà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí yàwó Aisha kò ṣe sọ ó ní anábì ní fa'ulá ìkẹlẹ̀rí na sàmàlá àwọn tọ́lọ̀ wọn bá ń sọ fún inú àyà yẹn nìyẹn ipe ọkàn wọn ń ṣàìsàn ọkàn wọn àmì ni wọ́n fi ń tẹ̀lé nǹkan tí ó kílẹ̀ dáadáa nínú al tó bá yẹ pé ọkàn wọn pí ọ̀ ọkàn wọn ó lálàáfíà ni ọkàn wọn dúró déédéé ni ó rabọ̀rọ̀ wọn tẹ̀lé nǹkan tí ò kílẹ̀ dáadáa ní alukur'ani táwọn nǹkan tó kílẹ̀ wà nínú alukur'ani tí àwọn nǹkan tó jẹ́ àlàyé anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ń bẹ. sọlẹ́dìrẹ́ lómi à ń hùhùn òun ò gbàdíìsì gbọ́ àdíje eléyìí owó gbàgbọ́ kí ló dé yóò ló takọ̀ ayé alukur'ani bó lóye takọ̀ ayé alukur'ani ìwọ ló fi wo pé àdìsí yìí tako alukur'an àdìsí yìí tako alukur'an ó ń ṣàlàyé alukur'an ni ìtú ọmọ agbọ́yé bákan ipe nǹkan yìí ni ó ní túmọ̀ wọ́n lè tutù wọ́n lè tutù wọ́n gbọ́yé lọ báyìí àlẹ́dùwà muhammad sọlá fún ẹgbẹ́ ogún inú ìbí túnmọ̀ ẹgbẹ́ rí ni kò láti fi tako alukur'an àdìsí yìí ó lè tako alukur'an ń ṣàlàyé alukur'an ni. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم حديث نبوة محمد صلى الله عليه وسلم ومن شاء القرآن يكون تقوى القرآن ṣùgbọ́n ní tí àrùn bá ń bẹ nínú ọkàn rẹ̀ tí àmì ń bẹ nínú ọkàn rẹ̀ yóò láti ṣe ń takò alukur'an yóò wá lóun fẹ́ dúró ti mutashabi alukur'an àwọn nǹkan tó ṣe wí pé ìtumọ̀ rẹ̀ kílẹ̀ dáadáa nínú alukur'an yóò lóun fẹ́ dúró ti ìlàkùnkùn mọ́rù sọ fún wọn àwọn ọmọ tí wọ́n máa wọn sàhábà kọ̀ọ̀kan ìpè nà káwọn yóò á fi hó nà kà òjì àbínúrakùn bí ṣubuhatul Qur'an àwọn kan àwọn nǹkan tí kò kílẹ̀ dáadáa nínú al-Qur'an òun ni wọ́n mọ̀ sí báyìí di ọkùnrin ń bí sọ̀nà yìí sọ́nà lẹ́gbọ́n Muhammad ọ̀la tó ṣàlàyé al-Qur'an òun ni kẹ́yìn fi gbá wọn mú òun ni kẹ́yìn fi dìbìtì wọn. so ní ṣókí àwọn nǹkan tí ó jẹ́ ayal Qur'an wọ́n pín sí bí ọ̀nà bí mélòó kan wọ́n pín sí mutashabi wọ́n pín sí muhkam mutashabi ó ní ìtumọ̀ ni àwọn nǹkan tó ṣe wípé ó jọra wọn ó jọra wọn ju mutashabi nìyẹn a ní ọlọ́run bá subhanahu wa ta'ala الله نزل أحسن الحديث متشابها كتابا متشابها مثانية تبشعر من جلود الذين يخشون ربهم فلما ظلوا كذا كتب جلو ولسوا كالك كتابا متشابها ولسوا كتب جلو لسوا كالك كتابا متشابها ní tíra tó ṣe pé kí ni ó jọra wọn mọ́fà níyà tó ṣe pé ọlọ́wọ́ bá ń rí sí ti àwọn òfin ní àbáwọn ìtàn míì ó ń rí sí ti ẹ̀ ẹ̀báwọn wáyà ẹ̀ wọ́n jọra wọn nígbò míì تخشعين جلود الذين يخشون ربهم tó ṣe pé àwọn tó ń páyà ọlọ́wọ́ bá wọn tó máa ń gbọ́ kíkà alukur'an yẹn ní wọn àgbọn ẹ̀rọ àpàwọn tó tàbá gbé mùsàṣáàbù yẹn alukur'an yìí ìtumọ̀ rẹ̀ ní àwọn àyà tó jọra wọn ìkejì òun ni mùtàṣáàbí tó túmọ̀ sí pé kò clear dáadáa kò clear dáadáa ìtumọ̀ mùtàṣáàbí ìkejì nìyẹn so èyí tó clear dáadáa yẹn opposite yẹ òun ni mọ́kámù èyí tó clear dáadáa òun ni àyà súrátà alìmọ̀ràn tí aka ipe huwa alladhi anzala alayka alkitaba minhu ayatun muhkamatun hunna humul kitab wa ukharu mutashabihat ọlọ́run kò sọ́nà méjì lọ muhkamu mutashabihat muhkamu làwọn àyà tó clear mutashabi làwọn àyà tí ó clear dáadáa ṣùgbọ́n lọ́wọ́ bá jẹ́ ká mọ̀ fáwọn tí àrùn bẹ lọ́kàn wọn náà máa ń dì máa wọn àyà tí ó clear dáadáa mbata ní àyà bíi mẹ́rin márùn tó ń sọ̀rọ̀ nípa nǹkan àwọn ará àyà kan tó ṣe pé ẹ̀fẹ́ so mọ́ ó wá so mọ́ yẹn ó fi gbogbo mẹ́rin tó kúnlẹ̀ àrùn ṣe nìyẹn ará àyà kan tó yẹn lè so mọ́ àrídí àdíìsì bíi mẹ́wàá tó ṣàlàyé ìtumọ̀ àyà yẹn ó ní ó mú òun gbàdíìsì yẹn gbọ́ àyà yẹn ló ń gbàgbọ́ tí ó fẹ́ mọ àyà yẹn ju Muhammad sallallahu wa so lápẹjúwe bàtọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ní asariku asariku fọ́kítọ̀rù àìdíyàwùmá ẹni tó bá jalè lọ́kùnrin àbí lóbìnrin ni fọ́kítọ̀rù àìdíyàwùmá ẹgbẹ́ wọn lọ́wọ́ so èèyàn kan wá jí nǹkan bí yóò jẹ́ bá dìgbà lọ́wọ́ yẹ̀ ní sí ó lọ ṣáàdì lọ́wọ́ ṣáàdì lọ́wọ́ ṣé tó irú sáàdì tó bá yẹ lọ́wọ́ máa ń sọ tí ó gbé lọ́wọ́ ẹ̀ẹ́ lẹ́bi sọ máa tó ń ṣàlàyé ẹgbẹ́ wọn kò ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ lẹ́ ń gé lọ́wọ́ ẹni tó máa ń gé lọ́wọ́ rẹ̀ tó lọ jí nǹkan tí wọ́n gbé pamọ́ síbì kan tó tọ́jú pamọ́ síbì kan òun lẹni tí wọ́n gé lọ́wọ́ ṣé gbogbo ohun gbé yẹn lọ́wọ́ fún òun náà gbogbo ohun bá ti ní jíjí àbúgbọ́rọ̀ nílé kan sọ̀nàbọ̀ àbúhámọ̀ sọ̀lá àtọ́lá ó ṣàlàyé lẹ́yìn ṣùgbọ́n ní tí àrùn máa ń bẹ́nu ọkàn rẹ̀ ní ayára òun ògbàdìsì ẹ̀gbọ́ torí pé kí ni ó tako alukoran alukoran ń sọ yí pé ẹniyàn ẹnìyàn tó jí ẹran tó jí níbi tí wọ́n tọ́jú ẹ̀ pamọ́ sí ni àbójí níbi tí ó ti hàn so ó yóò nínú àwọn nǹkan tó ṣe pé anábùwà sallallahu alaihi tó ṣe so that ìtumọ̀ mi tó ń bẹ fún mufkamu òun ni nǹkan tó wà perfected gbogbo alukọ̀hánì mufkamu ni so ó wà perfect usage kan yẹn àwọn kanú alukọ̀hánì mufkamu ni wọ́n that is wọ́n clear usage mi nìyẹn gbogbo alukọ̀hánì mutashabi ni usage kan yẹn that is àwọn kìíní ẹ̀jọra wọn àwọn akẹ́gbẹ́nú àkùnrin tó ṣe pé mùtàṣáábì ni yàtí tuntun mọ́ wọn clear usage ilé tún nìyẹn tó ṣùgbọ́n ìṣe àbúdà owó tó ń pàkíyèsí wá ń bí báyìí sí òun náà ni mùtàṣáábì èyí tó ṣe rí ìtumọ̀ rẹ̀ ní òun ṣe nǹkan tó clear ọlọ́wọ́n bá fi ṣe fìtínà fún àwọn èèyàn tí wọ́n ní àrùn mú ọkàn bóyá wọn ó so mọ́ nǹkan yẹ láti lè fi mọ́tò tí n tó jẹ́ òwúrò àwọn ilé èèyàn kan tí ó máa so mọ́ tí ó kílẹ̀ nu ayé dáadáa àfẹ́yẹni tí ó bá jẹ́ ni tí ààrẹ ń ọkàn rẹ̀ ni àwọn tó ṣe wípé wọ́n pọ̀ lọ́wọ́n bá gbọ́ dáadáa ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní àwọn tí wọ́n nìyí wọ́n sọ pé kí ni àmànàbí eléyìí tí ó clear dáadáa yìí agbàgbọ́ kúlù ní ẹ̀ńdẹ̀rọ̀ bìnnà èyí tí ó clear dáadáa yìí àti yìí tó clear dáadáa ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní ìṣẹ́ ti wá wọ́n máa yẹ bẹ̀kẹ́rù ìlà orí ọlọ́wọ́ àwọn tí máa gbà wá àti tán máa ronú àwọn orílẹ̀ àkáyì. sọlọ́bí jẹ́ pé tó ṣe pé ìfẹ́ tí ó bá ti tí ẹ̀sìn máa mú wá sánẹ́bí ṣù lálàyé tó bá tún gbà dànù ẹni ìyẹn àwálẹ̀ká kó nílà káyì ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba kò ń ṣe nílà káyì onílà káyì òun lẹni tó ṣe pé làákàyì rẹ̀ ní kò tako èyí tí àdẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tí kò ṣe lálàyé so eléyìí jẹ́ sọmrí nǹkan ẹ̀ òun náà ni pé kábíyànjú láti jìnà sí gbogbo àwọn tá a bá ti mọ̀ pé onífẹ̀ẹ́ ẹnu ni wọ́n ẹni tá a bá ti mọ̀ pé eléyìí onífẹ̀ẹ́ ẹnu ni èèyàn máa ń bá yàn ájú káàkiri bèjì ṣùgbọ́n níta máa ń bá ti bèjì lẹ́ni tá a rí i pé ó fẹ́ mọ̀ ó wù láti mọ̀nà nǹkan òye òun ló fi béèrè nǹkan òye ló fi ní pé àwọn òrí bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ni ẹ kìí tẹ́ ń fún gẹ́gẹ́ bí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ́kọ́ udu ila sabili rabbika bil hikmati wal mu'izati hasana wa jadilhum billati hiya ahsan ọlọ́run ní ìrìn ànábì pé lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ bil hikma pẹ̀lú hikma ọgbọ́n àti òye pẹ̀lú súnnà so debate wà ní ṣùgbọ́n ẹni tí a kì í dìbéètì pẹ̀lú lẹni tí ó wéètì táìmù wa olóòrò wà yóò kàn máa tì máa mọ̀ tàṣábì ni ọlọ́run bá subhanahu wa ta'ala bí sọ pé wà láti ṣáàbì lu ahmed kitab àwọn tí a fún kíra ní ọlọ́run ọba ní wọ́n bá wọn dìbéètì ilẹ̀ abilẹ́kì àtọ̀nù àtúlọ́nà ilẹ̀ lẹ́ni ọ̀gọ́nà mi nù àtàwọn tó má jẹ́ alákòóso nù wọn àwọn torí pé wọn fẹ́ gba kíní ni àwọn yẹn ni rọ́pò èmi wọn náà ó fi gbé fún wọn padà kò wá ní waste time ààrẹ lórí ọ̀rọ̀ wọn kò torí pé kò kì í ṣe gbogbo debate náà ni ó wúlò ṣe ló jẹ́ pé lára nǹkan táwọn onísùnà dúró lé lórí òun ni ìmọ̀ world wide against the uh, unfruitful debate debate tí yóò wúlò tí ò lè sọ gidi ẹ̀kàn máa ara yín lásán ẹni yóò ṣe tán àti gbòdò rẹ̀ fún ẹni tí ìrìn àdúgbò ṣe tán àti gbòdò rẹ̀ a máa fọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ láti fi mọ ìwókè ṣé nǹkan báyìí ló tẹ̀wọ̀n ni àbọ̀ eléyìí ló tẹ̀wọ̀n eléyìí ló tẹ̀wọ̀n ṣùgbọ́n yín tó ti ọ̀lẹ́dì dúró lórí pé owó onígbà ó so èèyàn máa ń gbéra kúrò àwọn èèyàn bẹ́ẹ̀ ni à ń bá wọn dìbéjì àwọn ẹni ṣíwájú wa wọn àbọ̀ ìdí wọn so eléyìí jẹ́ pọ́ǹtì yìí إمام ní pé rìn سبحانه وتعالى في wa ta'ala tí ó ṣàánú وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته